ẹ̀yin lónìí o ẹ̀yin lọ́la o ẹ̀yin lọ́jọ́ gbogbo ẹ̀yin lànà o ẹ̀yin lónìí o ẹ̀yin lọ́la o ẹ̀yin lọ́jọ́ gbogbo. Hey. ògo ni fún ọlọ́run ní òkè ọ̀run adúpẹ́ ní ọwọ́ ọlọ́run fún àkókò mìíràn orúkọ mi ni olùṣọ́ àgùntàn adéwọlé ẹni ọ̀wọ̀ eléyìí sì ni iléeṣẹ́ ìránṣẹ́ ọ̀rọ̀ èyí tó yẹ pé ń wá láti iléeṣẹ́ ìránṣẹ́ ti BMAA a fẹ́ ọwọ́ ọlọ́run fún wa lọ́wọ́ ọlọ́run fún ìgbé ayé wa lọ́kùnrin àti lóbìnrin lọ́mọdé àti lágbà wa níbikíbi tí a wà àti bí a ti ṣe ń kọ́ ẹ̀kọ́ àti ìhayín sí ẹ̀kọ́ ọ̀rọ̀ ọlọ́run mo gbàgbé pé lónìí ọlọ́run yóò bùkún fún gbogbo etí àti gbogbo ọkàn tí ó ń gbọ́ mi ká tó tẹ̀síwájú nínú iṣẹ́ ìránṣẹ́ ọ̀rọ̀ ìní ẹ jẹ́ ká gbàdúrà bàbá wa ní orúkọ jésù kristi a dúpẹ́ wípé ẹ̀yin ni ọlọ́run ọ̀rọ̀ a kọ́ wípé ẹ òun rán ọ̀rọ̀ rẹ̀ ó sì mú wọn lára dá ó sì wò wọ́n sàn kúrò gbogbo ìparun wọn tó bá rí bẹ́ẹ̀ bákan náà a fẹ́ ọ̀rọ̀ yìí sí wa ní orúkọ jésù kristi olú ẹ ṣe bẹ́ẹ̀ a fẹ́ kẹ́ rán ọ̀rọ̀ yín sí gbogbo ọkàn tó ń pòrúurú àwọn kan tó rẹ̀ àwọn kan tó ń ṣègbé àwọn kan tó jẹ́ pé àti darapọ̀ pẹ̀lú àwọn ọmọ Ọlọ́run ó ti wọ́ ó fẹ́ di ó fẹ́ di àìlera tó sì wá di àìlókun fún wọn mo gbàdúrà pé iṣẹ́ ìránṣẹ́ ọ̀rọ̀ yìí kó ṣàwárí ọkàn kankan kó báyé wọn yé pàdé Olúwa kí wọ́n gba agbára tẹ́gun gbígbé bá lè yè Olúwa mo mọ̀ pé àwọn èèyàn wọ̀nyí wọ́n lè yé Olúwa jẹ́ kí wọ́n yè nípa iṣẹ́ ìránṣẹ́ ọ̀rọ̀ yìí adúpẹ́ torípẹ́ ti ṣe bẹ́ẹ̀ ní Kristi Olúwa wa àmín tí a ò bá gbàgbé a rí i láti lábẹ́ àkòrí ńlá èyí tá a pè ní okun fún ìrìn àjò a lè rí àpẹẹrẹ àwọn àwọn ọmọ ọlọ́run àwọn ọmọ àwọn onígbàgbọ́ àwọn tá a pè ní first century believers àwọn tó jẹ́ pé lẹ́yìn lẹ́yìn ikú àjíǹde àti gòkè ọ̀run Jésù Kristi wọ́n gbàgbọ́ a sì rí bọ́n ṣe ń gbègbè ayé ayé wọn wípé wọ́n dúró ṣinṣin nínú ẹ̀kọ́ àwọn àpọ́stélì wọ́n sì dúró nínú ìdàpọ̀ nínú bíbú àkàrà àti nínú àdúrà a rí i pé àwọn èèyàn wọ̀nyí wọ́n dúró nínú ohun tí à ń pè ní ìsìn ibi báyìí ni a parí ẹ̀kọ́ yẹn sí ní ní ìgbà tá a kẹ́kọ̀ọ́ ṣùgbọ́n lẹ́ni yìí lágbára Ọlọ́run a ó máa tẹ̀síwájú bí a ṣe lè wo àwọn èèyàn wọ̀nyí gẹ́gẹ́ bí àpẹẹrẹ ìgbé ayé ìfẹ́ tí wọ́n ní sí Jésù Kristi àti sí ara wọn bí wọ́n ti ṣe ń ran ara wọn lọ́wọ́ tí wọ́n sì ń ran ẹnìkejì eh, wọ́n ṣe ń ran ẹnìkejì lọ́wọ́ bí wọ́n ṣe ń fún ara wọn ní okun ètò yẹ pé ó já a lè pè é ní iṣẹ́ ìsìn ètò yẹ pé a máa tẹ̀síwájú nínú ẹ̀ lónìí àkọ́kọ́ nínú iṣẹ́ ìsìn wọn ò ní wípé wọ́n fi ara wọn jì fún ẹ̀kọ́ àwọn àpọ́stélì èkejì tí a lè rí nínú tí wọ́n ṣe nínú ẹsẹ̀ tí a kà yẹn ò ní wípé wọ́n rí ìbùkún nínú ìdàpọ̀ àwọn àwọn onígbàgbọ́ mìíràn wọ́n rí ìbùkún nínú ìdàpọ̀ pẹ̀lú àwọn onígbàgbọ́ mìíràn bí àwọn onígbàgbọ́ bí ẹgbẹ́ tiwọn ìkẹta ni wípé wọ́n tẹ̀síwájú pẹ̀lú pẹ̀lú ìjẹ́ olódodo nínú àdúrà wọ́n tẹ̀síwájú nínú ìdúróṣinṣin àti ìjẹ́ olódodo nínú àdúrà bákan náà ni wípé a lè rí i pé wọ́n ní ayọ̀ nínú ìgbàgbọ́ àti níní ìgbaniníyànjú àbí fífi ìgbaniníyànjú nínú ẹ̀bùn Ọlọ́run èyí tó yẹ pé wọ́n ń fi fún ara wọn wọ́n ní ayọ̀ láti máa pín fún ni láti máa fi láti pẹ̀lú ìgbàgbọ́ láti máa fi ran ara wọn láti máa fi ran ara wọn lọ́wọ́ torí pé wọ́n rí àwọn nǹkan wọ̀nyí gẹ́gẹ́ bí ẹ̀bùn Ọlọ́run èyí tó tẹ̀lé ìyìn tó jẹ́ bíi karùn-ún òní tó jẹ́ bíi e, e, karùn-ún òní wípé wọ́n wọ́n wọ́n wọ́n ran ara wọn lọ́wọ́ wọ́n ran ara wọn lọ́wọ́ nínú e, nínú láti lè jẹ́ láti lè wùwà bíi ti ọmọ ọlọ́run nípa ìṣe ìfẹ́ àti àwọn ìrànlọ́wọ́ nínú ìfẹ́ àti ìtàlẹ́pẹ̀ ní service wọ́n ti ṣe ran ara wọn lọ́wọ́ àti nínú ìṣe ìfẹ́ wọn eléyìí fi wọ́n hàn gẹ́gẹ́ bíi ẹni tó dàbí Kristi Jésù nínú ìwà àti ìṣe wọn èyí tó tẹ̀lé ni wípé a lè rí wípé wọ́n ní ìpàdé ní gbogbo ìgbà lójoojúmọ́ nínú ìsìn wọ́n yin ọlọ́run nínú gbogbo ìgbé ayé wọn èyí tó gbẹ̀yìn ni wípé wọ́n gbé ìgbé ayé wọn gẹ́gẹ́ bí kìrìsìtẹ́nì èyí tí yẹ pé ó kún fún ó kún fún ó kún fún òtítọ́ èyí tó yẹ pé kún fún ayọ̀ fún iṣẹ́ ìránṣẹ́ ìtàpè ní attitude of service gbogbo àwọn nǹkan wọ̀nyí èyí ló fi wọ́n hàn gẹ́gẹ́ bí ọmọ ọlọ́run a rí i pé jésù kristi pàápàá ó wá bẹ̀rẹ̀ sí ń tọ́ ayé wọn ó wá bẹ̀rẹ̀ sí ń ṣí ọ̀nà oríṣiríṣi fún wọn nítorí pé ẹ̀mí mọ́ ó bẹ̀rẹ̀ sí ń ṣiṣẹ́ nínú wọn ní ọ̀nà yìí tó jẹ́ pé ó lágbára àti pé àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ni wọ́n lè máa rí Jésù Kristi nínú ayé wọn eléyìí ó wá mú kí ẹ̀mí mọ́ kó ó fàyè gba ẹ̀mí mọ́ láti máa lè pe ọ̀pọ̀lọpọ̀ èrò wọlé sínú ìgbàgbọ́ láti inú ìgbé ayé wọn láti ara wọn ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn wọ́n bẹ̀rẹ̀ sí ń darapọ̀ pẹ̀lú àwọn ọmọ Ọlọ́run wọ́n bẹ̀rẹ̀ sí ń darapọ̀ pẹ̀lú àwọn Kristẹni ǹjẹ́ lè kíyèsí irú nǹkan bí eléyìí èmi àti ìwọ á wà nínú ìgbà yìí tó yẹ pé àkókò tó yẹ pé ó léwu ìtàpè ní difficult times ṣùgbọ́n síbẹ̀ àwọn àpòstélì tí àwọn èèyàn àwọn ọmọ èèyàn wọ̀nyí tó má lè gba agbára èyí tí wọ́n nílò tí tó sì ní ìfojúsùn lórí eh, eh, agbára tó yẹ pé ọlọ́run nìkan oṣù tó lè fún ni eh, a rí i pé àti àti a sì fi ẹ̀bùn púpọ̀ fún a rí i pé àwa náà pẹ̀lú a lè gbé ìgbé ayé wa nínú ìgbé ayé ìsìn àti níta ní ìrànlọ́wọ́ service a lè rí eléyìí gẹ́gẹ́ bí àpẹẹrẹ ńlá èmi àti ìwọ lónìí yìí lóòótọ́ ó lè le ṣùgbọ́n síbẹ̀ á láti gbé ìgbé ayé ìfẹ́ bí àwọn ọmọ ẹ̀yìn wọ̀nyí wọ́n ṣe gbé ìgbé ayé ìfẹ́ àti ìgbé ayé ìfaraẹnijì láti máa ran ara ẹni lọ́wọ́ eléyìí ló máa lè ràn wá lọ́wọ́ láti lè ní okun fún ìrìn àjò tàbá tẹni tó ebi ń pa ta fún lóúnjẹ ẹni tí ta lágbára ẹ̀ ẹni tí ìyà ń jẹ ta fún lówó àbí ta gbọ́n ìyànà bọ́lọ̀ ṣe fún wa ní orí ọ̀fẹ́ ó lè ó jẹ́ okun ayọ̀ yẹn ó jẹ́ okun fún wa láti lè tẹ̀síwájú ẹ̀rí nǹkan tí ẹ̀rí nǹkan tí nìyẹn máa sọ ó ní okun olúwa ó ní òní ó ní ó ní ayọ̀ ọlọ́run ó agbára mi ayọ̀ wà nínú sísin nínú sí nínú ṣíṣe ìrànlọ́wọ́ fún ara wa ayọ̀ ó wà nínú dídúró nínú ẹ̀kọ́ ọlọ́run tá a bá lè dónú àwọn lẹ́nu àwọn nǹkan wọ̀nyí ó máa lè jẹ́ agbára fún wa láti gbé ìgbé ayé aṣẹ́gun bí mo ti ṣe ń parí iṣẹ́ ìránṣẹ́ ọ̀rọ̀ yìí mo fẹ́ rọ̀ wá wípé ẹ jẹ́ ká jọ wo àdúrà yìí láti gbà wípé Jésù Kristi mo dúpẹ́ lọ́wọ́ yín nítorí pé ní fún àwọn tó yẹ kí wọ́n ti lọ síwájú mi tí wọ́n sì fi àpẹẹrẹ sílélẹ̀ fún mi gẹ́gẹ́ bí ẹnìkan àbí fún wa àbí gbogbo ìwọkàn tó ń gbọ́ mi yẹn fún wa láti lè máa tẹ̀lé láti lè máa tẹ̀lé Jésù Kristi àti àti gbogbo àti gbogbo ìtẹ̀lé àti gbogbo ìgbésẹ̀ wọn torí ìdí èyí ẹ fún mi ní oore ọ̀fẹ́ láti gbé ìgbé ayé ìgbàgbọ́ èyí yẹ pé màá lè fi sìn yín Olúwa pẹ̀lú ọkàn kan àti ìgbàgbọ́ tí màá lè jẹ́ tí màá fi lè jẹ́ àpẹẹrẹ ńlá fún àwọn ìran tó ń bọ̀ wá eléyìí ni mo gbàdúrà fún ní orúkọ Jésù Kristi olúwa wa ìwọ tí ò ń gbọ́ mi bóyá ìwọ ò tí ì di ọmọ Ọlọ́run bóyá wò tí ìdí àtúnbí mo rọ̀ ọ́ fi ayé ẹ̀ fún jésù kristi lónìí torí wípé ọ̀la ó lè pẹ́ jù tó bá fẹ́ di ọmọ ọlọ́run kì í ṣe nǹkan tó rọ kì í ṣe nǹkan tó ṣòro láti ṣe ìwọ ṣáà fọkàn ẹ gbàgbọ́ kó o sì fẹ́nu ẹ jẹ́wọ́ jésù kristi gẹ́gẹ́ olúwa tó lè gbàlà ẹ a ó sì gbà ọ́ là torí tó bá ní tó bá ṣetán láti ṣe eléyìí o lè wí pẹ̀lú mi pé jésù kristi mo rí ara mi gẹ́gẹ́ bí ẹlẹ́ṣẹ̀ tí mi ò lè ran ara mi lọ́wọ́ torí ìdí ẹ máa bọ̀ nú ayé mi ẹ wá ẹ máa bọ̀ kẹsì jẹ́ olúwa àti olùgbàlà mi mo dúpẹ́ torí pé ti kọ orúkọ mi sínú ìwé ìyè ní orúkọ Jésù Kristi olúwa wa ìwọ tí ò ń gbọ́ mi yẹn tó bá fẹ́ pè mí bóyá fún ìmọ̀ràn ni o fẹ́ kí n gbà ẹ́ ní ìmọ̀ràn àbó fẹ́ kí n gbàdúrà pẹ̀lú ẹ níbikíbi tí o lè wà o lè pè mí sórí aago plus two three three two four six eight four six seven seven four plus two three three two four six eight four six seven seven four àbí kó kọ̀wé sí mi lórí email joseph eniowo at gmail dot com joseph eniowo at joseph eniowo two thousand and sixteen at gmail eh, joseph eniowo two thousand and sixteen at gmail dot com lórúkọ jésù kìí kẹrí àánú gbà ó dàbọ̀. ayérayé ẹ̀yin lọ́jọ́ gbogbo. ṣe kí lẹ ò lè ṣe ọlọ́run mi kí lẹ ò lè ṣe ẹ̀yin tí ẹ dá ayé ọ̀tọ̀run kí ò lè ṣe kí ò lè ṣe ọlọ́run mi kí ò lè ṣe bàbá. òjùlọ ọlọ́run mi sálẹ̀ òjùlọ. ẹ̀yin tí ẹ dá ayé àtọ̀run sálẹ̀ òjùlọ. kílẹ̀ ò lè ṣe ọlọ́run mi kílẹ̀ ò lè ṣe bàbá. kílẹ̀ ò lè ṣe ọlọ́run mi kílẹ̀ ò lè ṣe. kílẹ̀ ò lè ṣe. ṣe ọlọ́run mi ilẹ̀ ò lè ṣe. ẹ̀yin tí ẹ dá ayé ọ̀tọ̀run ilẹ̀ ò lè ṣe. ilẹ̀ ò lè ṣe. bàbá. ilẹ̀ ò lè ṣe ọlọ́run mi ilẹ̀ ò lè ṣe ilẹ̀ ò lè ṣe ọ́ oh. ilẹ̀ ò lè ṣe ọlọ́run mi ilẹ̀ ò lè ṣe ọba tó ayé àtọ̀run ẹ̀yin tí ẹ dá ayé àtọ̀run ilẹ̀ ò lè ṣe. pèpèlè fún ọkọ̀ ìjọ ni.